أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله فبلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة حتى تركنا على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدى هدي محمد صلى الله عليه وآله وسلم وإن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون اتقوا الله حق التقوى اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون اتقوا الله واعلموا أن الله يتقبل من المتقين قال عز من قائل سبحانه إنما يتقبل الله من المتقين والجنة ليست لأحد إلا من اتصف بالتقوى اتقى الله في السر والعلن فقد قال عز من قائل سبحانه وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدة للمتقين فاتقوا الله بخوفه وخشيته واتقوا الله بالانقياد إلى ما فيه صلاحكم الدنيا والآخرة واتقوا الله, واتقوا الله باعتقاد اعتقادات السليمة واتقوا الله بقيام واجبتكم في العبادة من إقامة الصلاة بوقتها وأداء الزكاة وصوم رمضان وما إلى ذلك مما وجبه الله علينا من العبادات أيها المسلمون إن موضوع خطبتنا اليوم يتركز على شيء لا يخفى على كل سامع في بلادنا هذه لأنه الآن قد انتشر ما يسمى بالطاعون فيروس الكورونا ومن هذا يلزم كل مسلم أن يعلم أولا ما موقف الدين الإسلام وكيف نتحرز منه إن كان سمح لنا أن نتحرز من هذه الفتنة لتعلموا أن الإسلام يعترف بكل ما يجب أن نعلمه ومنه أن نتعلم كيفية انتشار الطاعون فالطاعون من عذاب الله سبحانه وتعالى قال عز من قائل سبحانه فلما وقع عليهم الرجز فلما وقع عليهم الرجز قالوا يا موسى ادع لنا ربك بما بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل ثم إن رسولكم قد قال في حديث رواه البخاري وغيره ورواية احمد وأصحاب السنن والحديث صحيح في غاية الصحة أن سعد بن وقاص سأل زيد سأل أسامة بن زيد عندما سمع شيئا قال الرسول صلى الله عليه وسلم في الطاعون فقال لقد سمعته وهو يقول إذا سمعتم بالطاعون بأرض فلا تدخلوها وإذا كنتم بها فلا تخرجوا منها فهذا يشيرنا إلى أهم شيء أنه بدأ الإسلام يبين لنا كيفية تحرم من هذه الفتنة الذين كانوا في هذه الفتنة حتى لا تنتشر الفتنة منهم عباد الله علموا كما سبق أن قلت لكم أن الطاعون عذاب الله ولا تكاد تجده في بلاد إلا وهم ممن يعصون الله سبحانه وتعالى وقد حكي لنا مما سأذكره بإذن الله في الترجمة إلى لغة يربى قصة بلعام بن بوراء فبلعام ابن بوراء لعن لا لأجل شيء لأنه دل أعداه بني إسرائيل إلى شيء إذا فعلوه ينتشر في بني إسرائيل هذه الفتنة التي تسمى بفيروس الكورونا أو ما شاورت فاتقوا الله لكن كما كان في كل داع قل جعل الله لكل داء دواء أولا السبيل المنجي من هذه الفتنة التوبة إلى الله سبحانه وتعالى ثانيا اجتناب ما نهى الله سبحانه وتعالى عنه ثالثا التوكل المبصر فهناك التوكل هناك التواكل فلا تتواكلوا لأن الله لا يرضى بهذا فالتواكل والتكال والتوكل هو التجاه أما التواكل وترك شيء كأنه الله سبحانه وتعالى لا يأمرك بشيء أما التكال أما التواكل الذي هو الالتجاء هو طلب أو أخذ بالأسباب ثم الرجوع إلى الله سبحانه وتعالى بالعون والسعادة والسلام أرجو الله سبحانه وتعالى أن يوفقنا إلى ما يحبه ويرضاه أقسم الله بلا طرق كاتب محمد أتقول فالله في يوسوى يوسوى ọlọ́mọ ìṣẹ̀lẹ̀ ẹni tí bá bọ́ fún sí fún wa nígbà ẹ̀sẹ̀ fún yẹn nípa fún ara rẹ̀ kò lọ sí wà

anábi wá ní lawlal bahā'im mā qutirū tí ẹ bá ṣe torí àwọn ẹran tí wọ́n ní ìdòmí ọlọ́run bá mọ́rọ̀ jù wọn ṣáàì tó wá ń bẹ ni pé àwọn ẹran dáajẹ́ tí ò bá tẹ̀sìn lọ tìrìpọ́lọ́ ń sáánú àwọn ẹran lójó máa rọ̀jò tó ẹgbẹ́ iná dá ní ọlọ́run bá rọ̀jù fẹ́ ẹ̀ràn شاهد وافقنا القرآن وقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم من الارض كما تنشي طلال الله

ní ìsìn gbogbo aná la gbọ́ ẹni jẹ́ ọ̀bá kà fún rẹ̀ yóò ti gbọ́ nu news ẹni jẹ́ ọ̀bá gbọ́ nu news wọ́n ti sọ́kàn létí pé tọ́ àìsàn tí wọ́n ló ń káàkiri yìí ẹyọ kan ti ṣẹlẹ̀ ní Nàìjíríà èyí tán ìrìnù coronavirus ṣùgbọ́n kí coronavirus tó wá di pé yóò wá spreading dọ́dọ̀ wá bí ó yẹ káwàá ń tó ṣẹlẹ̀ kó bá mẹ́jì pá tún wá kó sí ìbínú ọlọ́run látara tó ṣẹlẹ̀ obì ọlọ́run fún ṣàbá dáamalé ìdáríà ibi tó ti ti ń spreadi náà pọ́lọ̀ bá dáamọ́ ń bẹ́ẹ̀ torí jẹ́ ọba ti ṣe kò sígbà tí òfin ní débi ní òde ẹjá mọ̀ pé irú àwọn epidemics báyìí ìgbóná ìjìyà kan látọ̀dọ̀ ọlọ́run adẹ́ Muhammad sọ̀rọ̀ bá àríwá ìbí àfáà ibn Hajar dárúkọ ẹ̀ nínú tọ́tún bá a ní gbogbo àìsàn tẹ́rí tó ṣẹ́kù ilẹ̀ ayé yìí tẹbá ti rí bá ìsàn kan wà kò sáìsàn tuntun àìsàn kan tó bá ti ṣẹlẹ̀ ọlọ́ọ̀tí fi jẹ àwọn kan yà díẹ̀ tó ṣẹ́kù ń bẹ̀lẹ̀ ọlọ́run kan jẹ́ fún wọn ìgbà mí ثم يأتي أحيانا ثم يذهب nínú àwọn ìjìyà ẹ o igbona ti ma máa káàkiri ọlọ́run ti lo ti bá wẹ̀yàn wí síwájú ìsìláàmù recognize bá ìsànwà o bá ìsàn bá báyàn ọlọ́run ti ma fi ń forí jíyàn ẹ̀rìdàbà lọ kíyàn tó bá àwọn ńlá bá òun ẹgbàdọ́ àti a máa ń ṣe dábálọ bẹ́ni tó bá rẹ̀ àjọpẹ̀tọ̀ hú ọlọ́run fi fọ ẹmọ́ ní o ọlọ́run fi fọ ní jẹun ní o làbá tààrẹ kìí ṣe ìdọ́lọ́run fi fìyà jẹ ọ́ torí pé ìdàkejì ọ̀nà míì tí yá ìpẹmọ́ fi gbà wá ó ní ìjìyà ṣẹ̀rí tó bá ti wá lágbára tó ń transcend beyond èèyàn kan ẹ ṣọ́ra nǹkan èèyàn kọjá tí ọlọ́run gbà fẹ́ fi orí jìyàn lásán fẹ́ fi bá ẹ̀rù ọlọ́run ọba ní ìgbà tó fẹ́ pa àwọn ìjọ sàránà rẹ̀ gbogbo ìyà lọ́lọ́run gọ́gọ́ mú bá alẹ́ ọ̀kọ̀ká fàáṣẹ́nà alẹ́hùnkúfmàlà wọ́dọ̀fáàdì àwọ́dàmà ayáti fọ́sọ́lá ọlọ́run kọ́kọ́ jẹ́ kí àwọn ọ̀pọ̀lọ́ máa wà ń bí omi wọn ọlọ́run sómi wọn dẹ̀jẹ̀ wọn sí ma níyà ọ̀rẹ́ ìfẹ́lẹ́mọ̀ wọ́kọ̀ àìlẹ́yìn mọ̀rẹ́jẹ̀ ní ìgbà tẹ́gbẹ́ lójúmọ́ kan èèyàn bí 20,000 ó kú every hour wọ́n padà sọ́dọ̀ Musa kódà wọn kèbè ní gan mọ̀ pé ní wàhálà bá dé èyí tí yóò ti máa sọ pé ẹni tó bá gẹ́bà wọn Nigerian government ń sọ ọlọ́bà àwọn ọdún ẹni tó bá ti rí kí ọ fún àáfún 35 million àwọn ní kí ọ ṣùgbọ́n káà bá ti rí kí ọ ẹwọ̀n ní pé ilé ọlọ́wọ́ ni kí ọ ní pé ọrún ojú ìlọ́lá àwọn ìjọ fìràúnà gánmà pẹ̀lẹ́mà wọ́pàá àlẹ́ ìmọ̀lẹ́gbẹ̀ nígbàtí àyẹ́ dé kọlù yà àwọn sọ̀rọ̀ ọ̀rẹ́ tó bá ti káàkì ní ìkúrò fún wa yẹ́mì pọ́lọ̀ ló lè ká kúrò tó wọ́n bá ti ká kúrò ọlọ́mọ pé wọ́n tara wọn ni ṣùgbọ́n láti lè sọ pé bíyàn bá ní problem ọlọ́run ló lè káàkì ní ìkúrò ọlọ́run wa ká kúrò fún wa sọ́lọ́rin bẹ̀lẹ́ mẹ́kẹ̀ṣẹ́ fún àwọn àzábà ilẹ̀ ajá lè ń bá lè kúrò ìdá hóòmìyàn tòtò níwàtà kóyà wọ́n bẹ̀rẹ̀ sí ní yapọ̀ ọlọ́run ṣùgbọ́n gbà tí àyẹ́ dé wọn àdé fi padà nínú ìjìyà ni ṣùgbọ́n la máa ń ka tíra a máa ń ka sọ́ọ̀fù ẹ̀làárán ọlọ́run dárúkọ ẹnìkan ó dárúkọ ìtẹ́yìn ṣùgbọ́n àfá àti orúkọ rẹ̀ látara àlàyé ànẹ́bí ọlọ́run wọ́n dírí láhùn mẹ́sẹ̀lẹ̀ wọ́n tọ́ فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه اخلد إلى الأرض من تبع هواه الله سبحانه وتعالى أريد ان أنبعنا لبلعاب ابن باورا أن يوني ممن وننينوا وضعوا أباسا جواء أدوان مبارنا واحد الله ما بينك يا وين يرى يبقى مستجاب الدعوان inú wọn lànàbí wà inú wọn làwọ̀bá jírí wà ọlọ́run ti túnṣe kódà láwùjọ wa ẹ̀ tún ní ẹlòmí ẹ̀mà yọmọ̀ sọ́nù ẹyọ ọ̀kan tó bá ti bá ọlọ́run bà tẹ́ ọ bá sì mẹ́ni tágbọ́ gbà fún látàrẹ ẹni ọlọ báyà rẹ̀ ó tàbí ọ̀rùn ọdún bá gbà ẹ̀rùn gbà torí pé ẹlòmí ń wá ẹni mẹ́ráàkù káàkiri ó sì yà rẹ̀ lé tó bá ti dé dáadáa sí àdúrà bẹ́ẹ̀ àdúrà rẹ̀ bà pàápàá tó bá ṣàdúrà fún tẹ́ ẹ bá ń wá ẹni yìí kò sẹ́n tó sàdúwà fún tí ò nígbà ó bá ti sépè mí ẹ̀yàn ọgbà nígbà tí Mùsá àti bani Israel fẹ́ lọ gba ìlú tó wà ó sì jẹ́ ẹ̀dàdà àwọn ọ̀dọ́ rẹ̀ wá bá pé máa bẹ̀rọ against àwọn Mùsá káwọn ìlú Mùsá wa ni ah, ah, àbàlá àwọn ọjọ́ rẹ̀ àwọn ọ̀bá ìjìyà lélẹ̀ yìí àwọn alọ bribery ibi tí wà láti bọ́ ní tàbá ń sọ̀rọ̀ bribery wọ́n fún ní gift ẹlòmí gift lọ pẹ̀ tí wọ́n bribery náà dọ́ọ̀tọ́ àlàyé ìwúbọ̀ ìjọ ní lọ́lọ́pàá gba àlàyé ọwá fún ọwá ọ̀gbá ọdẹ bá abẹ́lọ́n tí a ní káwọn mú sámárì wa mú ọba tó padà lọ sọ́dọ̀ ọlọ́run wá dáhùn kò ní ọ́ sí kò ní ọmọ sí ó wá náà lọ́wọ́ mọ̀dámi lóhun sóyìn nílé mọ́ tí ìṣe àwọn ìjọ rẹ̀ wá ní fẹ́ bọ́lọ́wọ́n bá aláwọ̀ fẹ́ kò sàdọ́ ìdí ń sìnkú sáàlì kò ní ṣe kíni kò ní dákẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan ti sọ jọ́nà pé láwọ́mọ̀ná àhú lẹ́ọ̀kẹ̀rí àhú ló bá sàdúà tó bá tí wá ń sàdúà kẹgbẹ́ kó máa bá wọn jọ mú sábáyì torí bọ́lọ̀ ti ń bínú sí ọlọ́run fẹ́rẹ̀ ẹ̀tẹ́lẹ̀ nítorí ìbínú yẹn gbogbo àdúà tó bá ti ṣe orí àwọn ìjọ rẹ̀ nígbà yìí ọ̀pọ̀ wàhálà ti dá àwọn ìjọ wá nígbà ah, ìwọ yìí náà ti dọ̀tá wa àtààtì ẹ̀lọ́ ń sàtì ń sépè yìí wọ́n ní ọ̀rọ̀ ẹ̀nu ń sàdúà ṣùgbọ́n ó máa ń tó wọ́n ṣe tí nǹkan tẹ́ ń fẹ́ yóò sì ṣẹlẹ̀ táwọn bá ní Israel ẹfà àdúrà lẹ̀ àdúrà yóò lè gbà mọ́ in tó wọ́n ni pé akliku aléhìm ní sáàkù ó yẹ ní káwọn obìnrin wà ní wọn lọ ẹjọ́ wà ní wọn lọ àwọn ti wà ní wọn lọ kọ́mọ̀ fẹ́ nìkan ẹlẹ̀ kódà wọ́n lè dọ́dọ̀ mú látara obìnrin nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí wà ní àwọn obìnrin wọn lọ́la wọ́n bẹ̀rẹ̀ sí jùdá lẹ̀ pé ẹ̀bọ́ àwọn obìnrin àwọn nílọ́fẹ́ látara bẹ́ẹ̀ tàṣọ̀rọ̀ fi hìmọ̀ pọ̀ọ̀rùn ọlọ́run wá bínú sọ pé ẹ̀yin tí mo rà lọ́wọ́ ẹ̀yin tí mo sàánú tó ẹgbẹ́ ẹwà rí nǹkan kékeré ẹwà lẹ̀ ní tètè mímọ́ ìjọ ẹ̀ eléyìí náà jẹ́rìí sí àdínkù ti Imam Ahmad sọ pé nínú àwọn tọ́nà kọ́kọ́ fi epidemic yorùbá ìbáwí afẹ́mú kàkà jáde bẹ̀ tọ̀rún epidemic yorùbá àwọn disease ìṣẹ̀lẹ̀ àyàgbẹ́ pé ẹ̀ṣẹ̀ kan ti wájú tàbá sí wo ní ìgbà tọ́bẹ̀ẹ̀ sí tracy ibi tí gíní eh, coronavirus ní ti wá Gbogbo aláàrin lálẹ́ ìhá ìdí wọ́n ti sọ fún wa pé àwọn tí wọ́n ń jẹ ẹran tọ́nà ní àmájì. Bí kí ẹ máa lọ jẹ àwọn ẹranko ajìjà, kí ẹ máa lọ jẹ àwọn wildlife, kí ẹ máa jẹ jù, kí ẹ máa jẹ gbogbo àwọn nǹkan tó yẹ pé ọlọ́run bá Allah kórìíra kalẹ̀. Látara bẹ́ẹ̀ nílùú tá ló ti bẹ̀rẹ̀. Tó wá di pé wá ń spread gbogbo ẹ̀. Kódà ibi tó tún báyẹn ló jẹ́ jù ní pé àwọn Sáwọ́dí tún ti ń wà very careful láti jẹ́ káwọn èèyàn wá ṣe ó mọ́ra nínú. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا ẹgbẹ̀rún fìdínà tó ẹgbẹ́ tẹ́ bá dá lẹ̀ tán èyí ṣẹni tó ń tẹ̀ nìkan ní máa gbólé lórí ọ̀rọ̀ kòrónà yìí ìtumọ̀ ìbọ́lọ̀ nínú táwọn torí pé ó bẹ̀rẹ̀ látara ìṣe ọlọ́run a ti sọ fún wa gẹ́gẹ́ bí àti kó síwájú tí èyí bá ṣe pé bá ṣe ọlọ́run ó lè máa rẹ̀yàn kára yẹn máa yá ó lè máa rẹ̀yàn kọ́lọ̀ ọba ma fi yíò dáyín wò ṣùgbọ́n tó bá ti di tó ń káàkiri táyà gbogbo èèyàn wá ń já in tó yà gbọ́dọ̀ kọ́kọ́ wà ní pé ìbínú Alhamdulillah والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن بالإحسان إلى يوم ìṣòmí lọ́pọ̀ àti lóbìnrin èyí tá ń sọ fún àwa ẹ̀ ọ̀rọ̀ tó kan gbogbo èèyàn ní kọ́dà wọn bá dákẹ́ wà lọ́sọ̀ ìgbà ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti jẹ́ pé àwa mùsùlùmí gbogbo ń tọ́nà ọgọ́wọ́ fẹ́ ká mà ní ká ṣàlàyé òtítọ́rọ̀ àti ẹ̀wà tọ́nà ẹni tó bá mà lọ́màá òun náà ti túbọ̀ lọ gbìyànjú ó ṣe fẹ́ ṣàlàyé ẹ̀fẹ́ lọ ní ọ̀yá látara mímọ̀ ẹ̀rùn ló ṣàǹfààní rẹ̀ àkọ́kọ́ nígbẹ́ ẹjá mọ̀ pé kò sá ìsàn tọ́lọ̀ ọ̀rọ̀ ní yóò sùn ọwọ́ lè pẹ́ kéèyàn tó ma ìwòsẹ̀ anábì ní iná lọ́ha lẹ́mù yẹ́nzìl ọ̀ عرفه من عرفه وجهله من جهله àwọn kan náà máa kàlìmọ́ ṣùgbọ́n tó bá ti rí kó wá ti wá ṣẹlẹ̀ báyìí kò sí àìsàn tágbọ́ òní yẹn kó tó wá dé ní kágbọ́ àtó ń gbà ìkankan ní pé àtọ́wò bàtú wọ́n lójú òun ilẹ̀ wà kí ẹ padà sọ́dọ̀ ọ̀dọ̀ ẹja rẹ̀ ilé ayé ìkan náà ní bá tẹ́ ń pọ̀ sí gbogbo ẹ̀dà gbé lọ́wájú bẹ́ẹ̀ náà ni dídàrú náà ń pọ̀ sí àwọn èèyàn sọ máa pé sáìsìsì tá ń rí ilé ayé tá ń gbé sórí nẹ́ẹ̀tì ó ju tí ń ṣẹlẹ̀ lọ torí pé kẹ́rù mọ́ bá báyìí látara pé àìsàn ìṣẹlẹ̀ àwọn èèyàn lè travel jíjà tàbí rírajà kò ní lọ́wájú mọ́ ọ̀rẹ́ rẹ̀ tó bá gbọ́ kó ti lọ bẹ̀ ń bọ̀ lẹ́nu jọ́mẹ́ta èèyàn níbẹ̀ lọ kí ilé torí pé àmà tó bá mí

gbogbo conspiracy theory táwọn èèyàn lọ́bẹ̀rẹ̀ sí ní sọ ẹgbàgbé ẹ̀ tó bá tẹ̀lẹ̀ tán èbí tẹ́ ìmọ́ bẹ́ pẹ̀lú mí ìṣóyà rẹ̀ ní ọ̀tí bẹ̀rẹ̀ àti gbọ́ gbogbo ẹ̀ ṣùgbọ́n kí ló dé kí wà rí kọ̀dúrò láti jọ ẹ̀yìn ní máa jẹ́ sọ́bàtà ìlú tẹ́sì pẹ̀lú ọmọ rẹ̀ tẹ́nìkan ó bá ṣe dáadáa tọ́lọ́ máa fẹ́ ṣe kódò lè ní kéfèé rí wá rí dáadáa ṣe tọ́lọ́ ó bá sì fi àjáwọn èèyàn ó lè jẹ́ pé àwọ̀ kèfèé náà ni ó ti bẹ̀rẹ̀ bima kasabat aydi at-tawbatu ila Allah ẹjá túbá sọ́dọ̀ ọlọ́run ọmọ ẹlẹ́ẹ̀kejì òní pé kí ni ó kí ẹ̀mọ̀ bẹ̀rẹ̀ anábì kọ́ aláwọn àdó àtọ́pọ̀ alẹ́ àdó àtẹ̀wọ́n bẹ̀rẹ̀ ṣùgbọ́n kìí ṣe ẹnìkan tó rágbà yorùbá tí wọ́n fẹ́ máa ṣe àwọn àdó àtánẹ́bì gẹ́gẹ́ fún wa igbe tó bá ti di pé problem ní ìtànàbí sallallahu alaihi wa sallam fún wa ní Allahumma inni a'udhu bika min al-ba's al-ba's sódà gẹ́gẹ́ bí leprosy tóró náà máa ń rìn gẹ́gẹ́ bí jẹ́ sódò kò kà ní nǹkan sí náà ẹ̀bùn bá sí náà lè pray Allahumma inni a'udhu bika min al-ba's wa min al-junun àìsá wèrè ọlọ́run dákùnmọ́jọ ọkàn wa wal-juzam bákan náà làwọn tó jẹgẹ́ bí ẹlifẹ̀ntíásì àwọn àìsàn tánà tí ma ń bà náà lànà bí ti kọ́ wa èyí tí wọ́n náà bá ti máa ń sì wọ́n náà lè tó wà ní coronavirus àwọn fẹ̀rúsù corona wọ́n mi ń sẹ́yìn ascom tó ọ̀bá wá fi yíhun sí wọ́n mi ń sẹ́yìn ascom gbogbo àwọn àìsàn burúkú ó ti kò sí nígbà tí ọba fẹ́ máa lálàyé fúnra ọlọ́run ti mọ̀ síwájú ẹ̀ wọ́n mi ń sẹ́yìn ascom ومن فيه الأبقار بكراءة àwọn aburú àìsàn tó ẹgbẹ́ kó bá ti lálẹ̀ báyìí ọgbẹ́ ẹni ó gbé mi tààsọ́ntù bizil jabarun wà àtàsọ́ntù bí rọ́pìl mẹ́lẹ́kù wọ́tọ́wọ́ kẹ́lù alẹ́láyì lẹ́dí láyà mú tàbí náà lọ́kọ́ wà ní ẹ̀rọ bẹ́ jáde lé òṣèlú àdúrà gbogbo bí tọ́ bá ẹwà rí tàbá sọ̀rọ̀ ìgbára lọ́lọ́ ìpadà sọ́dọ̀ ọlọ́ ta sọ̀rọ̀ pé kí ẹ máa tàdúà òkùn kankanwò ẹlẹ́ẹ̀kejì ni pé ìtìkọ́dùn asbab almani'a min intishari hadhihi alfitna gbogbo tí ó bá jẹ́ kí kí ní ìmọ̀ spread ká máa ṣe kí ní ká máa ṣe ọ̀dánú ẹ̀sìn kí a sọ pé tọ́ ọgbà lọ́lọ́n gbogbo mọ́tò tí ó bá kọjá yóò dúó fún mi torí bọ́lọ́n ọba mọ́ láàrin gbogbo títì

Hibbu Nabi ibn Hibbu Nabi, Tábìlì Osama ibn Zayn, ó ní Tánàtì sọ̀kà kàrí nípa epidemic. Ọlánàbí sọ rí fẹ́, ó ní ìdánàbí sọ ní pé ìdá sẹ́mí ẹ̀tún bí tọ́rún bí àrùn. Tẹ̀bá ti gbọ́ pé orú nǹkan báyìí ń ṣẹlẹ̀ nílùú káà. Ànábí ní tẹ̀bá ilé gbọ́ igbe وإذا كنتم بها تبان بلو فلا تخرجوا منها اما تلقون لمي صلى الله عليه وآله وسلم so تمام قرسين lọ bá wọn tí wọ́n tàbá ti gbọ́ fún tí wọ́n náà ti ti yọ́wà bọ́ta yọ́wà bẹ̀rẹ̀ sí ní Muhammad sí láàrin àwọn ẹgbẹ́ ẹ̀hẹ́n alfitna fi ní ahmed kọfà tó bá ti di pé mi kọ́kọ́ mú ní kò sí problem ní ìjọba ní òdìdé yọ́wà solution gbogbo ẹni tó bá kú látọwọ́ ṣe ìwọ náà fáìn bẹ́ẹ̀ bí yẹn ṣe máa ń ṣe sábàbí dáadáa rẹ̀ máa ń ṣe sábàbí aburú náà torí ìdí náà tí ẹ bá ti gbọ́ pé nǹkan yìí ń ṣẹlẹ̀ kí ẹ má lọ síbi ìlú tó bá wà ẹ wá rí èèyàn gbọ́dọ̀ tó wá ń tiwọn wà iná júndà náà láwọn ìgbàlẹ̀bùnà kí ẹ wá sọ pé tọba ti fa 1 million lójúmọ́ gbogbo olú ti bẹ́ẹ̀ nẹ́nìkan náà láìpẹ́ ìyẹn ẹgbọ́ ẹjìrì lórí pé tọ́ lára ibi tí agbára wọn wá dé báyìí gbogbo coronavirus òǹbẹ́ fún wọn jáde kó lé ayé ayé ní kò nídìí ọmọ yọ́pò ní Nàìjíríà bí travel lọ sí China kó lọ yọ́pò rẹ̀ tọ́ ẹgbẹ́ lóòótọ́ lágbára ẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ ṣe tó tó ń sọ ẹgbẹ́ wọn ti ṣe wá sí lára èèyàn bí láwọn èèyàn ṣe gbọ́ ẹni nínú àwọn àbáàbù tí èèyàn ṣe tó máa ṣàbùlọ sílẹ̀ nínú àbáàbù tí èèyàn ṣe pé tó bá ní pọ́blẹ́mù yẹn lọ rìpọ́ọ̀tù fún àwọn ọ̀tọ́rìtì nínú àbáàbù tí èèyàn ní tó yẹ pé yọ sànú yẹn bẹ̀ onípéjọ́ bá ti kàn àwọn nǹkan tí èèyàn lè máa fi máa prevent yẹn sọ pé ah, àwa gbára lọ́lọ́ níjọ́ kan afọ́ ọ̀rẹ́ náà àwọn nǹkan tó ń bọ̀ àwọn ará yẹn náà ń bọ̀ wá ìrẹ́ náà ń sùn بل أي جواه أي نحن المتوكلون على الله من اليمن أجري أرى يمن وأواتي بار الله عمر وقال بل أنتم متكلون على الله اخرجوا واعملوا ẹ̀yìn yìí ẹ̀yìn tẹ́ ẹ̀gbára lọ́lọ́ ní ẹ̀yìn kẹ̀dùn kálẹ̀ ẹ̀dìdẹ́lẹ̀ mùsùlùmí ni yóò ẹ̀dìdẹ́lẹ̀ lọ wá sábà bí tọ́lọ́ fi sànú yìí olóbàtọ́ ẹ̀pàá àdísà anábìlá fi parí ẹ̀ anábìlí ìṣẹ́lẹ̀ ṣègbìyànjú lórí tí ó ṣe ọ láǹfààní má ṣe gbìyànjú lórí tí ó pa ọ bọ́lọ̀ síbi nǹkan tí ó pa ọ ó wá gbára lọ látara báyìí gbogbo tí èmi ń ṣe tí a fi ń gbọ́n bẹ̀ àti kàwọn alákọ̀ọ́kọ́ ni ẹja ṣubá fọ́dọ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì onígbéká máa ṣàdúrà ẹlẹ́ẹ̀kẹta ẹja kọ́ preventive measures èèyàn gbọ́dọ̀ kọ́ mùsùlùmí gbọ́dọ̀ mọ́ ń pa nǹkan tí ó là kó ń bà kó ti pààrùn tẹ́ ẹ bá wá ṣe yíun fa in àkọ́ọ̀bà kẹsẹ̀ tẹ́ni ti bá wá kẹ́ ẹ́ nígbà yẹn ọwọ́ àmọ̀ fún bọ́lọ́wọ́ fún ọ̀la àti fún ọlọ́run ọba fìtínà fáírọ́ọ̀sì àtàwọn kó sàánú ọkọjà lè ṣe ilẹ̀ pàápàá jùlọ bóun ni ó ti dùn tó tí gbogbo àtàwọn ilé ayé àtàwòràwà àbáwà lómi àgbàbáà ní china ní àbílú wọn tí ó gbówá ká padà káàdì mùsùlùmí látara rẹ̀ ẹ̀sìn máa rí o kódà àwọn aráàlú náà ti wò ló àálà ìdí àwọn náà ti padà sínú ẹ̀sìn pé ó dàrí pé ọ̀rọ̀ ẹ̀sí ìlọ dà gbogbo tẹ́sìn yìí wa ó dàgbé ta bá ń tẹ̀lé sí i lọ́dà tí èèyàn bá ibi tí wọ́n bá sọ́dọ̀ ọ̀rọ̀ wàá di bọ́nà

all my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

ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيى قد أفلح من تزكى ذكر اسم ربه بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا الله أكبر السماء كيف رفعت وإلى الجبال كيف نصفت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر ويعلمهم الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر السلام عليكم ورحمة الله Allah.